কেউ কই ও গই Olúwa eh ògo yìí má ṣe jẹ́ bàjẹ́ má ṣe bàjẹ́. mas se derruba deu o luar e o goi hmm. o goi wa ogoyin má ṣe jẹ́ kó bàjẹ́ ọlọ́run ọlọ́run má ṣe jẹ́ kó bàjẹ́ o má ṣe jẹ́ kó bàjẹ́ o olúwa. Yeah. yé ògo yìí ọ̀rá bá ṣe. má ṣe jẹ́ kó bàjẹ́ má ṣe jẹ́ kó bàjẹ́ o má ṣe jẹ́ o Olúwa dé ògo ọlọ́run tó ṣàánú mi má ṣe jẹ́ kó bàjẹ́ má ṣe jẹ́ kó bàjẹ́ o má ṣe jẹ́ kó bàjẹ́ o olúwa ee ògo yìí bá. bàbá oh oh èyí hey o bàbá oh oh yeah, lẹ́bẹ̀ o. siège à Gobatien. Mon siège à Gobatien. Mon siège à Gobatien. olùbàjẹ́ olúwa yé ògo yìí olúwa yé.

oh, oh, oh, yeah. Tiriano Amia Moriano eh. Motiriano Amiano Yeah rí ìyanu o lóòótọ́ ni ìyanu mo rí ìyanu ìyanu nǹkan sì mí rògbẹ̀ lásán tó ṣe lénìyàn erùgbẹ̀ gilẹ̀ lásán tó ṣe lógo bí ó jọra mi lójú ó fọpẹ́ yere bosa èmi náà rè é olúwa èmi irúgbẹ́ lásán tó ṣe lénìyàn irúgbẹ́ ilẹ̀ lásán tó ṣe lówó bí ó jọra mi lójú bó fọpẹ́ fún wọn tèmi náà rè é olúwa èmi irúgbẹ́ lásán tó ṣe lénìyàn erùpẹ̀ ilẹ̀ lásán ló ṣe lógo bí ó jọra mi lójú mo fọpẹ́ fún wọn ṣèmi náà rè ó olúwa èmi erùpẹ̀ lásán tó ṣe lénìyàn eh. erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo bí ó jọra mi loju.

bí ó jọra mi lójú mo fọpẹ́ fún wọn èmi náà rèé o ọmọọba èmi erùpẹ̀ lásán tó ṣe lénìyàn erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo bí ó jọra mi lójú mo fọpẹ́ fún wọn kábíyèsí o èmi náà rèé o ọmọọba ọmọọba ni mí ọmọọba ni mí ọmọọba ni mí ọmọọba ọmọọba ni mí ọmọọba ni mí òní ọmọọba ni mí èmi náà rè ọmọọba ọmọọba ni mí ọmọọba ni mí èmi náà rè olúwa bí ó mi lójú ò fọpẹ́ fún un èmi náà rèé o ọmọọba bí ó jọra mi lójú ò fọpẹ́ fún un èmi náà rèé olúwa èmi erùpẹ̀ lásán tó ṣe lẹ́nìyàn erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo bí òjọra mi lójú bó fọpẹ́ fún wọn yémi náà rèé ọmọọba ọmọọba ni mí ọmọọba ni mí èmi náà rèé o olúwa ọmọọba ni mí mo ní ọmọọba ni mí èmi náà rèé o. warm I know who I am. I know who I am. Èmi náà rè o ọmọọba. I know who I am. I know who I am. Èmi náà rè o ọmọọba. olórúkọ àpèrire. Jesus, Jesus. dáná Jésù Ọlọ́run kan àpèrire Jésù Ọlọ́run kan àpèrìyè Jésù Ọlọ́run kan àpèkórè Jésù <laughs> Ọlọ́run ọlọ́run kan àpè kórè jésù jésù ooo. the name that speaks better things than the blood of Abel. jésù ooo jésù ooo ọlọ́run kan àpè kórè. Hmm. ọlọ́run kan àpè rí yìí. olórúkọ àpèrire olórúkọ Ah, Hario go ekayada Alade ogo ma wole o hmm. Ombe ogo Hario go Alade ogo The land of Islam Ombe ogo kárí ògo aládé ògo ah. aládé ògo. I do go marveling. Ilote o, ombe ogo, ari ogo. Alade ogo. Ombe ogo, ari ogo. Alande Ogo. Ombe Ogo, Ari Ogo. Alande Ogo. Ombe Ogo, Ari Ogo. Mm alade ogo alada braska valandis ombe ogo ari ogo mm. alade ogo mm. lórí ìjà tọrùn láyọ̀ làwọn. Kyoto de Idodaye Yo makori bitor Agbe ọkàn wa sókè nírètí tó nibuku àwa kipe àwa fìyìn. قلاري بلاوة أواكب أوافين قلاري بلاوة أواكب أوافين قلاري how I give, how I feel. Oh Lord, Ala, nínú gbogbo alágbára láyé. Alo dàbí o, Olúwa, nínú gbogbo alágbára láyé. kó má sábà bìrẹ̀ olúwa alódàbí rẹ̀ alódàbí rẹ̀ ọlọ́run nínú gbogbo aláàbọ̀ alódàbí rẹ̀ olúwa ta ló dàbí rẹ bàbá mi ọkùnrin ogo ta ló dàbí rẹ o nínú gbogbo aláàlàyé ta ló dàbí rẹ olúwa nínú gbogbo aláàlàyé ta ló dàbí rẹ ṣèbí ẹ̀yìn lé ọba dáńkò lè ràn lóyè alágbára dáńkò lè ṣe ẹ̀kún ní ìjọba rẹ̀ dùn mọ́ mi yóyè máa jọba lọ olúwa ègìlì ọba dáńkò lè ràn lóyè lóyè alágbára dáńkò lè ṣe ẹ̀kún ní ọlọ́run ìjọba rẹ̀ dùn ó dùn mọ́ mi ó dùn mọ́ mi yéye eh, eh. máa jọba lọ olúwa èlì ni ọba tá kò lè rò lóye ọlọ́gbára tá kò lè ṣẹ́gun ìjọba rẹ̀ dùn mọ́ mi yóye o máa jọba lọ olúwa ìjọba rẹ̀ dùn mọ́ mi yóyó máa jọba lọ olúwa ìjọba rẹ̀ dùn mọ́ mi yóyó máa jọba lọ olúwa ṣèbí ẹ̀yìn lé ọba tá a kò lè rọ̀ lóyè alágbára tá a kò lè ṣẹ́gun ní ìjọba rẹ dùn mọ́ mi yóyè máa jọba lọ olúwa ṣèbí èyí lé ọba tá kò lè rò lóyè o alágbára tá kò lè ṣẹ́gun ní ọlọ́run ìjọba rẹ dùn mọ́ mi yóyè o máa jọba lọ olúwa ìjọba rẹ dùn. money. Yeah, yeah, yeah, yeah. Máa jọba lọ, Olúwa, ìjọba rẹ̀ dùn mọ́ mi. Yeah, yeah. Máa jọba lọ, má jẹ́ wàhálà láì rí ọ. Máa jẹ́ wàhálà láì rí ọ. Jésù mo wá sọ́dọ̀ rẹ̀. má jẹ́ wàhálà láì rí ọ má jẹ́ wàhálà láì rí ọ má jẹ́ wàhálà láì rí Jésù mo wá sọ́dọ̀ rẹ má jẹ́ wàhálà láì rí Jésù mo wá sọ́dọ̀ rẹ má jẹ́ wàhálà láì rí Jésù mo wá sọ́dọ̀ rẹ má jẹ́ wá láláì rí ọ Jésù mo wá sọ́dọ̀ rẹ má jẹ́ wá láláì rí ọ má jẹ́ wá láláì rí ọ má jẹ́ wá láláì rí ọ Jésù mo wá sọ́dọ̀ rẹ má jẹ́ wàhálà láì rí ọ má jẹ́ wàhálà láì rí ọ má jẹ́ wàhálà láì rí ọ Jésù mo wá sọ̀rọ̀ rẹ má jẹ́ wàhálà láì rí Jésù mo wá sọ̀rọ̀ rẹ má jẹ́ wàhálà láì rí Ọlọ́run. ẹ̀dín tóbi tó ẹ̀ tóbi olúwa ọlọ́run ẹ̀ ti dára tó ẹ̀ tóbi olúwa òkè ńláńlá. òkè wẹ́wẹ́ ìjì líle kò lè dúró níwájú rẹ ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ti tóbi tó òkè ńlá ńlá òkè wa. ìjì líle kò lè dúró níwájú rẹ ọlọ́run ọlọ́run hmm. ẹ̀dí tóbi tó o. é de danador, é domingo, é, é, é, o lua, Ọlọ́run é de domingo, é domingo, o lua, Ọlọ́run é de duvidou, é dormir, ah, olua, Ọlọ́run é de duvidou, é dormir. Oh, oh, aye.

Ahoba, Ahoba, Ahoba, Ahoba, Hey, Loba. Sheloba, Ahoba, Ahoba, Ahoba, Ahoba over, ah, over, yeah, over, ah, over. Àwọn ẹ̀wọ̀n ké lulí, lulí oore ọ̀fẹ́. Ìdáwó méje lóyún ní òkè ọ̀run. Àwọn ẹ̀wọ̀n ké lulí Awa are you okay, Luli? Luli, ore ofere gongongon. Ira won meje lo yoni okin o. How are you okay, Luli? you moments, your fearful presence. How are your girl Uli? do wonders like And even when it doesn't seem like everything is okay, it happens in to worship. Because you are the master of every stone. You rule in the affairs of men. And that is why all men shall worship, shall bow and worship. Hmm. how I you give.